وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعو semua الله ọba tí ó ní kí ìdòkọ̀ wa yìí kí wá sí ayé ìdíje ìdókòwò ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìta wáyé wá ṣe kí ọlọ́run ọba kí ó ṣe yẹn ní mùsùlùmí orí ńláńlá ni kọ́nà tó wá ní kéèyàn mọ tí ó wáyé wá ṣe onínàká wá sí lọ́run tí yẹn ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn orí nítún nìyẹn tí ò rọrùn fún gbogbo èèyàn wọ́n ṣe gbogbo tó jẹ́ mùsùlùmí náà lọ́lọ́run ṣe lé ní ọ̀rọ̀ àwa dúpẹ́ fọlọ́run ọba tí ó kàwá fún àwọn ẹrú rẹ̀ tó jẹ́ mùsùlùmí tí wọ́n ti tún máa tí wọ́n wáyé wọn wá ṣe abẹ́lẹ́ ọba sọ́nà ọ̀tá ìjókòó wáyé kọ́lọ̀ kó ṣe ní ìjókòó àlùbáríkà fún aláyé àti lọ́jọ́ gbígbà ní kíá ìkẹ́ ọlọ́run la ọlọ́run àti orí àjẹjẹ tán rẹ̀ kọ́lọ̀ mú fún apá àdúgbò Muhammad ẹni tí ọlọ́run wọn ti gbogbo wa pátá ẹni tó ṣàlàyé ẹ̀sìn wa fún wa òfin kankan lẹ̀ nínú tó jẹ́ oríire yóò ṣàlàyé ẹ̀ fún wa kò sì fi kankanlẹ̀ tó jẹ́ kéèyàn tó rí ikú yóò ti sọ́ra yóò ti tù wá nínú nǹpa rẹ̀ bá a ṣe kírun bá a ṣe gbàwẹ̀ pé a ṣe bàbá ṣe rà bíyàwó ti ṣe ní ọkọ rẹ̀ ọkọ ti ṣe síyàwó bá ti ṣe sóbi bá ti ṣe sọ́mọ gbogbo ẹ̀ pátá lànà bí ṣàlàyé fún wa sọlọ́wọ́ tó láyé ọ̀sán láàbù àlè kọ́lọ́ńkọ́ kò sẹ́ni kankan tó sóore fún aláyé tó tó ìtànàbí fún wa ìkẹ́ ọlọ́run ọlọ́run àti ọlá rẹ̀ àti orí àjẹjẹ tán kọ́lọ́run láwọn bá mú bá kó bá ń bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àná ní àpapọ̀ àti àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin kó ìkàlẹ̀ bákan náà kí wa kó ìgbìyànjú kí ọlọ́ba sánú àtàlà tó ẹ̀sán alẹ́sàn lórí pápá jùlọ àwọn tí wọ́n gbé orí kalẹ̀ ọmọ ẹgbẹ́ nǹkan àǹfààní fáwọn obìnrin mùsùlùmí láti mọ tó fi lékún ní ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wa wọ́n sábà fún wọn ní ẹ̀sán lórí gbogbo gbìyànjú wọn ìnáwó ìnara wọn lórí bí ètò náà ṣe ń wá láyé ìwé ń jẹ́ àǹfààní fún àwa àjọgbẹ̀rẹ̀ mùsùlùmí kọlọ̀bà kó mẹ́ta ìsúnmọ́lẹ̀ fún lórí tó ká fún mùsùlùmí iṣẹ́ orí rẹ̀. bákan náà gbogbo àti àwa náà lápapọ̀ láti wà pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí yóò dá lórí tó ní í ṣe pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹjọ́bìnrin náà ni torí pé bàbá ń sọ̀rọ̀ ẹ̀sìn ipa obìnrin lè òkèrè bákan náà bọ́lọ̀ ń ṣe ní kọkùnrin sí lọ́hùn náà ló ní kọkùnrin sí lọ́hùn àwọn iṣu kan tó wá wà tó yẹ pé àwọn obìnrin ní máa ń wà fún kò sí fọkùnrin láfẹ́ẹ̀tì ní ó jẹ́ fóbẹ̀ ní mùsùlùmí kó fọ́ra sọ́rọ̀ ẹ̀sìn ilẹ̀ gan yẹ láti máa ń fún ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ ní yánà ọ̀tọ̀ fáwọn obìnrin eléyìí ti ṣe tuntun látàrí anábíwa Muhammad sallallahu alaihi wa sallam náà nírú ètò wà tí ó ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ ní yánà ọ̀tọ̀ fáwọn obìnrin torí pé àwọn iṣu kan wà fáwọn obìnrin ní ó dánú súnnà ni pé lọ́jọ́ Eid tó bá ṣe kútùbà fún gbogbo òyìn tán tó tẹ̀ wá lọ sẹ́yìn ibi táwọn obìnrin wà tó tó ṣe wá àti fáwọn níyànà níyànà ọ̀tọ̀ nítorí àwọn kẹ̀kẹ́ tó rọ̀ mọ́ ìjóbìnrin wọn nínú àwọn ìdájọ́ ẹ̀sìn káwọn ọmọ ọgbẹ́yìn rẹ̀ torí pé àìmọye ọ̀gọ̀rọ̀ obìnrin lẹ́nu tí wọ́n kàn tẹ́sì lọ́sẹ̀rú ó jẹ́ ti wà lẹ́yìn Yorùbá náà tẹ́lẹ̀ pé obìnrin ò lẹ́sìn ó yẹ káwọn míì náà wá jókòó tẹ́tẹ́lẹ̀ ẹni òdẹ́sì fóbìnrin àìsèbí tọ́kọ rẹ̀ bá ti wà lọ náà bẹ́ẹ̀ ni obìnrin gbọ́dọ̀ kọ́ mẹ́sì ẹ̀ tí ó bá ṣe nínú ìjọsìn ó gbọ́dọ̀ fìmọ̀ ṣe anẹ́lúwà Muhammad sallallahu alayhi wa sallam anẹ́bì ní a àwọn obìnrin dáadáa láwọn obìnrin aráàlú Mẹdínà anẹ́bì gbé òṣùbà fún wọn nítorí kíni ó ní láàmù yẹmùnà òhúnnà ìhàyáú ayàtàfà kọ́hànà bìdì ìtìjú òkòdí wọn láti má gbọ́rọ̀ ẹ̀sìn wọn mẹ́rẹjọ́ mẹ́rin wọn èyí dákẹ́ lórí tó bá kàwọn ẹ̀sìn wọ́n lọ kọ́ wọ́n sì mọ́ àìmọ́ ìbéèrè tó máa ń jù sáré láwọn obìnrin náà alẹ́bí ìkẹbá ìbáìbá ìṣẹ̀lẹ̀ ní ìdájẹ́ wọ́n ní fi ọ̀pọ̀lọpọ̀ yẹn lé ní lóbìnrin wọn àpẹ́pẹ́ ẹ̀sìn wọn yẹn lọ bẹ́ẹ̀ wa ohun tí wọ́n ní kí a fi fíkú dìmá ìnìfà fíkú dìmá ìnìfà ìyẹn ni àgbọ́yé tó yẹ ká ní ń pa ẹ̀jẹ̀ obìnrin ẹ̀jẹ̀ obìnrin ẹ̀rì tí mo sọ síwájú pé àwọn àdájọ́ kan wà tó yẹ pàwọn obìnrin ló tó dání irú ìtafẹ́ sọ yẹ́ sí kọ̀kan ọkùnrin àwọn obìnrin ló kẹ́gbẹ̀gbọ̀n ẹ̀ńtọ́rọ̀ bá ti kàn ó gbọ́dọ̀ mójú tó torí wípé ní ìtò rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ṣe pẹ̀lẹ́jẹ̀ yẹn ẹni pé wọ́n sọ pé fíkú nìfà tó ní ṣe pẹ̀lú ìtọ́ obìnrin àbí kò sí ìkẹ̀kẹ̀ tó rọ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ yìí tẹ àwọn kẹ̀kẹ́ rọ̀ mọ́ nínú òfin ẹ̀sìn tó sì pàtàkì tẹ́rárí tẹ́ẹ̀bẹ́ kọ́ yìí àwọn àfá nínú àwọn ẹni ìsíwájú ẹbí ṣeré wọ́n yẹ́ tẹ́kí ni wọ́n ẹbí ṣeré ní tó bá ní ṣe pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ obìnrin àwọn àfá àgídí tẹ́tì lọ́wọ́ ẹbí ṣeré wọ́n torí pé ìdájọ́ tó rọ̀ mọ́ fóbìnrin mùsùlùmí pọ̀ gan ẹ̀rọ àwọn ìlú ilé ni irú tọ́pìtì tẹ́ torí ẹ̀jọ̀ pé ẹlómi àrùn yìí kí ni bẹ́ẹ̀ dẹ̀ ni tó pàtàkì ìtàn abẹ́ sọ ni pé contemporary issue nínú kan Islam Islam and politics nínú kan leadership àbí ẹ̀hẹ́n ìlú táwọn fẹ́ máa gbọ́nù ẹ̀yẹ ló bá ti kò mú bó ti tó níṣe pẹ̀lú bó láti tí náà tàbí palé rẹ̀ láyé ohun àwọn rẹ̀ láti sọ fún yẹn gbáwọn ẹni ìṣíwájú àwọn ìfìrú ìkọba ìṣẹ́lú alimamu ahmad rahimahullah ta'ala àbá ní nínú àwọn àfáàgbà àdọ́tìlọ imamu ali sunna wọ́n ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú dájọ́ obìnrin ẹ̀jẹ̀ obìnrin báyìí àwọn ló bí ọdún mẹ́sàn-án tẹ́ tó fi ń gbéyẹ̀wò lágbéyẹ̀wò láfàgbà torí pé àwọn iṣù tó rọ̀ mọ́ lọ́rọ̀ ẹ̀sìn ò lágbára gẹ̀ a bá ní ẹ̀jẹ̀ obìnrin ẹ̀jẹ̀ ọlọ́run ló fẹ̀jẹ̀ sí ara wa ọkùnrin lẹ́jẹ̀ obìnrin náà lẹ́jẹ̀ tàbí lápapọ̀ ẹ̀jẹ̀ nínú tọ́lọ̀ ń ṣe léwọ̀ ní àìjẹ́jẹ́ káàtẹ̀ ìgbé lórí ti kátọ́ débi tọ́bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ màálù ẹ̀jẹ̀ ràǹkúnmí tàbágbà àti ìfẹ̀ẹ́mọ̀ yẹn tó máa ń gba ẹ̀jẹ̀ tó máa ń jẹ́ ẹ̀dá ìwọ̀ ni ọlọ́ni nínú ta ṣe léwọ̀ fún yí òun lè jẹ́ wà ó rí mọ́ta àlékún ìlú mẹ́ta tó wà dámọ̀ nǹkan òkú tó kú kò jí fàkalẹ̀ àti ẹ̀jẹ̀ ọlọ́run ti lé wọ̀n àìjẹ́jẹ̀ bákan náà bákan náà ẹ̀jẹ̀ yìí ọlọ́run ló fún wa olórí tara wa àfáà ní ìdájọ́ rẹ̀ ẹ̀ká mọ̀ wọ́n ní ṣé ẹ̀gbin lẹ́jẹ̀ ní àríkè tẹ̀gbin olálàyé nínú àwọn kan ní ẹ̀jẹ̀ jẹ́nẹ́rálì ẹ̀jẹ̀ ọkùnrin ní ẹ̀jẹ̀ obìnrin ní ẹ̀jẹ̀ idol ẹ̀jẹ̀ nífàtí ní wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn àfáà mi ní ẹ̀jẹ̀ ìtẹ̀gbin tí ìbá ti fẹ́jẹ̀ haidọ́ àwọn ìtàpadà sọ tó jẹ́ tó fẹ́ni tí ó fẹ́jẹ̀ nípa ẹnikílẹ̀ rí wọ́n torí wípé ní ara àwọn èèyàn kan láyé àwọn ẹni ìṣíwájú tí wọ́n kírun tẹ́jẹ́ sí wà lára wọn Umar ibn Khattab radiyallahu ta'ala anhu gbogbo ẹnìkan bá ń pè ní àbòlólú alìmọ̀dúsí olópa khalifa wáyé ogun ní nǹkan umaru wa ń bleed tẹ́jẹ̀ ń yọ ẹ̀rọ ti kírun bẹ́ẹ̀ bákan náà láyé ẹnìkan bá nẹ́bí ní kó máa fọ́ àwọn èèyàn lójú ogun àwọn èèyàn tún lọ lálẹ́ òun wá ń sọ wọn ní ti tààjú rẹ̀ bẹ́ẹ̀ nìkan lọ́dún àwọn ọ̀tá ó ta ọ̀pá sí ó mú rárá kò sì torí ẹ̀já nẹ́fìlà yẹn wọ́n ní káyí pé ẹ̀gbin lẹ̀jẹ̀ ni bẹ́jẹ̀ ti jáde lára rẹ̀ yẹn ó yẹ kó kọ́ sí nẹ́fìlà gẹ́gẹ́ sí ìtọ́jáde lára táwọn àfáà tí wọ́n sọ pé kì tẹ̀lé inú báwọn múlẹ̀ rí àtàláwọn tí wọ́n ní ẹ̀gbin àyàfi tí ò bá pọ̀ àbí tí o bá rí kiri tí o bá pọ̀ ṣùgbọ́n àtàní kìí tẹ̀ gbé wàlá àlá ìfẹ́ rí kọ́rọ̀ wọn fẹ́ rìn rẹ̀ díẹ̀ ìyẹn ló fàtọ́ yẹ pé tí wọ́n náà bá pa ẹ̀fọn lọ́nà márùn-ún lára rẹ̀ nínú aṣọ rẹ̀ ẹ̀jẹ̀ wa ń bẹ káàkiri ọlẹ́ fàtọ̀ yẹ kí kírun bó ti ẹ̀fọn ẹ̀fọn ẹ̀gbìn nínú àwọn ní ṣùgbọ́n ètò bá pọ̀ ló sọ bákan náà ní ẹka tó mọ̀ ní pé ẹ̀jẹ̀ tọ́lọ ń fún wa àlèmíṣe business àìsẹ̀jẹ̀ tọ́bá léyàn ní ìdí ẹ̀jẹ̀ ń sí agbọ́dọ̀ lọ́dún ní ìdí ẹ̀jẹ̀ nítorí nǹkan bọ́ọ̀dì ara wa àìsà àìsà ẹ̀jẹ̀ tí ìbá bẹ́ẹ̀ fi ṣàánú yẹn yóò lọ fún wọn lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ń gbà mí tẹ́yìn kan bá nídìí ẹ̀ tí ò bá rí tó sì ẹ̀ nídìí ẹ̀fọ́ lára ẹ̀ yóò padà rà ní ìyọ́n pẹ̀lẹ́ ní àyíká ẹ̀jẹ̀ ìyọ́n fún yẹn lọ́fẹ̀ẹ́ torí pé kìí ṣe nǹkan tá a ní nínú ìṣẹ̀rí àwọn máa sọ pé ara wa àwọn akọ́lá ní ìyẹn ló fàtẹ́ pé èèyàn lè tara rẹ̀ bó ti fẹ́ ẹni tó lọ bóra ìyàn ìwé ìmúlára àti ìwọ̀kọ́ lára ẹ̀ ìtọ́nù bá gbàyàn láàyè lára àyàn tó gbọdọ̀ sí tara yìí ìlà ilé sàn kankan nínú pàtì ara wa náà ẹwà rẹ́jẹ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ obìnrin tó yẹ pé ìyẹn ò sí fọ́kùnrin ó pín sí mẹ́ta alákọ̀ọ́kọ́ òní alhaid alhaid tí a mọ̀ sí ẹ̀jẹ̀ haidọ̀ nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì ó ní annifas sáàmà sí ẹ̀jẹ̀ ìbímọ ẹlẹ́ẹ̀kẹta ó ní al-istihadọ̀ al-istihadọ̀ tí a mọ̀ pè Yorùbá pé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ tí ò dá tí ò tọ́. mẹ́tẹ̀ẹ̀ta yìí náà la ń gbà lérò tá bá ní ẹ̀jẹ̀ obìnrin kí wá náà àwọn àdájọ́ tó rọ̀ ma akọ́kọ́ ẹ̀jẹ̀ haid wọ́n ní ẹ̀jẹ̀ haidọ̀ wọ́n látara gbónù kata mọ̀ sí haidọ̀ látara sáàlà kí n ka ma flo kọ ma sàn a ní ẹ̀rọ ti mú haidọ̀ jáde ẹ̀jẹ̀ haidọ̀ yìí onídámú yorùsí ìrọ́ṣì ẹ̀jẹ̀ tí ma ń jáde láti mú owó ibi ààyè ibi ma obìnrin ibi tó ma ń dúró sí a ní ìzàbálàgà tẹlẹmọ́ríà tó bèèrè bá ti bàlágà ìyẹn nígbà táwọn àfá bá ń sọ kí láti mọ́mọ̀ kóbìnrin bàlágà ẹni tó bá tilẹ̀ ṣe haidọ̀ kódà kó jọmọ ọdún mẹ́wàá kò ti bàlágà tó gbé nínú àmì bá fi mọ̀ pé yẹn bàlágà ní kí o ti mọ̀ ṣe haidọ̀ tó wá tó nìkan o la máa wò gbà yẹn àdéwò haidọ̀ mọ́ ṣùgbọ́n tó wọ́pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin táwọn ọmọ obìnrin ti bàlágà òun náà ní kó ti mọ̀ ṣe àìtọ̀. a ní ẹ̀jẹ̀ yìí a máa jáde láti inú àpò bímọ obìnrin ẹ̀jẹ̀ yìí dẹ̀rẹ̀ ó wà nù níjọ́ àdámọ́ obìnrin ni ẹ̀jẹ̀ haidọ̀ wọ́n ní ohun máa fá mi ṣe máa ṣàlàyé ńgbà máa ní yóò kò ní ó lè máa pupa yóò bí ẹ̀jẹ̀ nọ́mbà kò lè dúdú àfá mi rìn gẹ́gẹ́ pé ó lè máa rùn ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ àlàáfíà ni ẹ̀jẹ̀ kí lápé ẹ̀jẹ̀ àlàáfíà ni ẹ máa wọn kan nẹ́ẹ̀sì ó bẹ́ẹ̀ sì gbé wá nù ẹ̀jẹ̀ tó mí ni pé obìnrin yẹn ó lálàáfíà ni ẹ̀yin náà mọ̀ kí lóbìnrin máa ń dààmú ara rẹ̀ sí ò bá rí háídọ̀ ẹ̀rí táwọn èèyàn máa polówó ògùn nínú rédíò inú mọ́tò fún obìnrin tí ò bá rí nǹkan oṣù ẹ̀ torí pé nọ́mà ni ìlàlàáfíà ní kéyàn ṣe kíni kò rí àìrí yẹn kódà kó máa ń lọ kó máa bọ̀ sísẹ́mù ẹ̀ ti change torí pé nínú àdámọ́ ni kò rí ní a fi ní pé ẹ̀jẹ̀ yóò dáàmú tọ̀bí à ẹ̀jẹ̀ tó wà nù nature obìnrin ni agbẹ́tẹ̀ wà nọ́mà ni kó máa rí lásìkò tí ó yẹ kí kò rí wọ́n wá lẹ́jẹ̀ yìí a máa wà ń fi tí obìnrin tí ọmọ máa ń wà iná fi ní ìgbà tí èèyàn bá ti lóyún ọmọ bá ti wà láàyè yẹn haidọ̀ ó sọ ẹlòmíràn káwọn orí haidọ̀ ọmọ ó dà fún ti lóyún ẹni haidọ̀ ó sọ ìlà àbá máa ń fa mọ́ra lọ pé tí ẹni tí ó lóyún tó lè rí nǹkan tó bá rí kí ní ìdájọ́ rẹ̀ tí a máa ká fún nǹkan oṣù ní àbẹ́jẹ̀ tó kàn wá báyìí bá gbà wáyé bá padà sàlàyé fún wa tó ló ní fẹ́rẹ̀ lẹ́nu mi àbá wa ní kí ní ìdá pàtí fi mọ́ ń stop a ní láàyè yẹn subhanallah tí tóbi ọlọ́run a ní láàyè yẹn tọ́mọ bá ti débẹ̀ ìtọ́mọ fi mọ́ ẹ̀sọ̀ fáìfù gan lẹ́jẹ yẹn kò ní máa wálẹ̀ mọ́ tí tóbi ọlọ́run wọ́n ni tí tó wá rí bẹ́ẹ̀ alhaid nínú lábá mọ́ pẹ̀lú àwọn orúkọ mẹ́ tó jù haidu lọ ṣùgbọ́n ìyẹn kọ́ ní ó kàwà ń sì bákanáà ìgbàwó gan lèyẹn máa ń bẹ̀rẹ̀ haidu ìgbàwó lèyẹn máa ń parí adínà àbátan ní èyí tó kéré tó mèrè fi lè ṣe haidọ̀ pé á ah, ọmọ ìbẹ̀rẹ̀ haidọ̀ ọlọ́mọ kékeré tí a lè rọmọ ọdún mẹ́sàn-án bẹ̀rẹ̀ nǹkan oṣù rẹ̀ ìyẹn ló fàdé pé gbogbo àtàbí ma gbọ́dọ̀ mọ̀ fún ọmọ wa àwọn obìnrin ni tẹ́bá tí báwọn oní funfun ṣe bí àwọn lárúbáwá ẹ̀rọ ọmọ mi tí ò ní tújú 10 years lọ ẹ̀mọ̀ ọ̀gọ́mọ̀ 15 years ni ó lè tí mo ti tó oṣù láti oṣù tó sábà tún lè láwùjọ tó ẹlọ́rìnkà àwọn ọmọdé ìkéjì náà mọ̀ yẹn nílùú mi irú wọn tí ń bàlágà o irú ẹni mọ́ tẹ̀ láwùjọ tiwa náà ìyẹn náà ni ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa ẹ̀yin tí sáàbì wa ẹ̀ níbi falẹ̀ láti máa fún àwọn inírò ẹ̀kọ́ ìtọ́jú pé yóò bá wọ́n ní ìgbà wo ni èèyàn lè wọ menopause tí ò ní sí idol mọ́ ọ̀gọ̀lọpọ̀ àfà àwọn ní 50 years ní ṣùgbọ́n ń gbà ní ìgẹ́gẹ́ ètò ọlọ́run lélé ní tẹ́sílẹ̀ náà gbé sórí níùsì ní àìgbọ́mọdá nípa ìyá 62 ó sì bímọ ọmọ ẹ̀pẹ́ yẹn ti tún ṣe idol lọ sí tó àwọn tó ní ọdún mẹ́sàn-án obìnrin ti haidọ̀ kí rí wọn ọdọ́rọ̀ ìyàwó Aisha rọ̀dí aláàtàlá àníhá nínú ọ̀rọ̀ kẹtẹ́gbà wọn súnmọ́nù Tirmidhi ìyàwó Aisha ní ìfà àbálága tìlìjàrí yàtọ̀ sí àti ní fàyà mọ̀ra tọ́mọ obìnrin kékeré bá ti wọdún mẹ́sàn-án ó ti di obìnrin ni pé ó ti lè máa ṣe ó ti di obìnrin ẹgbẹ́ àtàtí náà ọmọ tẹ́tí súnmọ́ ọdúbà inú tó yẹ ká ti fún wọn náà ká mọ̀kan ní ẹ̀kọ́ haidọ̀ yìí ìgbà ní wà láti dé ọ̀pọ̀lọpọ̀ àfá ní bá 50 ah, years pé tó bá ti lé 50 years ohun ọkọ̀ tó máa ṣe ọ̀tọ̀ máa ṣe haidọ̀ nam kẹ́ bá tó wá sọ síwájú a ní ìjẹ́ ẹni tí ó lóyún ìjọ lè ṣe haidọ̀ ẹnu àwọn àfọ́kù sí ilé a ní ẹ̀jẹ̀ tí ẹni tó lóyún bá ní fẹ́jẹ̀ haidọ̀ láàpẹ́ ni àbíran ẹ̀jẹ̀ ní ìbápadà sọ lórí pé dọ́bíndà múlẹ́wọ̀rọ̀ yìí ni pé tó bá tẹ̀lẹ̀ fóbìnrin kẹ́lẹ́bà àmàdájọ́ tán fún ẹgbẹ́ pé haidọ̀ la kà fún a ní ká pé inú àwẹ̀ ni a ní kó oníkírun ọkùnrin olè súnmọ́ wọ̀tíkáyí pé haidọ̀ kọla kàákún ẹ̀jẹ̀ lásán ilé yóò ẹ̀jẹ̀ bá padà máa sọ̀rọ̀ rẹ̀ jẹ́ àwọn ọ̀dá lákàtí tí wájẹ́ náà rẹ̀ máa gbàwẹ̀ ní o ni ní àsìkò tó ti wá ó wá ètò haidọ̀ rẹ̀ mú ẹ̀jẹ̀ nǹkan oṣù lápẹ̀ fúrakẹ́ nìyẹn lóyún wọ́n ní àwọn ojúṣe ẹ̀sìn tó yẹ kó máa ṣe yóò máa ṣe tabalẹ́jẹ̀ haidọ̀ wọ́n ní tó lè àfíìsì ẹni pé tó bá lè tó ti dẹ́jẹ̀ haidọ̀ bá ó tọ́ ni mo lóyún oṣù mẹ́jẹ̀ ìbẹ́jẹ̀ haidọ̀ fi ṣe máa nínú ìbá àbá àkàtọ̀ wọ́n sì mọ́ àti bó ṣe rí gan ó yàtọ̀ sẹ́jẹ̀ haidọ̀ akẹ́kà fún pé ẹ̀jẹ̀ ìsìhádọ̀ tápàdà tàlàyé ẹ̀ ẹ̀jẹ̀ ìsìhádọ̀ ni pé tó ń bá jáde nǹkan sẹ́ni yẹn bí a ti tẹ̀wọ̀ ẹ̀dà ló lè jẹ́ fi jáde lára ìyẹn àníkà fún òfin haidọ̀ gbogbo àwọn tó fẹ́ kó máa ṣe nínú tẹ́ẹ̀jọ sì àlẹ́ tí ó wà ní orí ìyẹn ẹjẹ́ kéjì kátọ́mọ̀ sàn àdájọ́ tó wà lórí kọ̀ọ̀kan ẹjẹ́ kéjì ó náà ni ẹjẹ́ nifas ẹjẹ́ nifas ilé o ni ẹjẹ́ tó yẹ pé ní àdámul kharij min al-mar'a ẹjẹ́ tí ma ń jáde lára obìnrin bí sábà bí tó fa ní pé ó bímọ ìyẹn

bákan náà kò ní kírun torí pé àálùpẹ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ ní tí ẹ̀jẹ̀ nǹkan bímọ rẹ̀ ló ti wájú kó tó bímọ rẹ̀ àmì obìnrin tẹ́lẹ̀ inú ọmọdé rẹ̀ tí ò ní mọ̀ ibi tó yà sí ìlà fi ní tó ní ṣe pẹ̀lẹ́ ní obìnrin tó rọ̀ ọ̀la sọ́tọ̀la irú ẹni bẹ́ẹ̀ tí ò bá ti kírun mọ́ láti gbà wọn tó ṣe tọ́ ìrìnàbí ìgbà olùmọ́ ń bẹ̀rẹ̀ gan lọ́dẹ́ pàkà pé lẹ́jẹ̀ ni lọ́dọ̀ ẹ̀ lómi ó lè ti bẹ̀rẹ̀ kó tó bímọ tó bá bímọ tẹ́jẹ̀ yìí bá ń yọ ìgbà ẹ̀jẹ̀ ìbímọ oníjọ́ ó yẹ ká tó lè ń bí ẹ̀jẹ̀ kóòtù náà ń padà tó lẹ́ insha Allah ta'ala ẹ̀jẹ̀ ìbímọ oníjọ́ náà fi ní ẹ̀ tó bá bímọ tẹ́jẹ́ òwà púpọ̀ lára rẹ̀ tẹ́jẹ́ bá lọ dá lọ́túnla wọ́n bá rí mọ́ṣálásí àbárí tó gbáàgẹ́ tí ń kírun mọ̀ orúkọ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ pé ààrẹ tó ṣe àánú àwọn obìnrin sí tó gbé tẹ́ kálùkù ọ̀kà ààrẹ tó fi mò ní kírun náà kò tí ó lẹ́jẹ̀ kò lẹ́jẹ̀ kíkẹ́ tó di ẹ̀jẹ̀ yẹn onípẹ́ta bá rẹ́jẹ̀ ní gbogbo ìṣẹ́jọ́ ti ẹ̀ ló fi lẹ́ o tí ò bá ti rẹ́jẹ̀ tó bá bímọ lónìí títí dalẹ́ yóò bẹ̀rẹ̀ kúrò ìrún tó wà lásìkò rẹ̀ yẹn tí ò bá rẹ́jẹ̀ yóò mọ̀ sí gidi pàápàá jùlọ àsìkò títí ló yẹ ká mọ̀ pamọ́sálà ìgẹ̀ bẹ́ẹ̀ tó ṣe sí ẹ̀sì fún ó sọ pé mọ́rẹ̀ jẹ́ di ọlá pẹ̀tọ́lá ẹni tí ó bá ti rẹ́ jẹ́ òfin ẹni tí ó ti lè fásùn náà ni yóò wà ó ẹgbẹ́ láwùjọ ìtawà gbọ́ yé ni pé ẹni tó bá ti bímọ ó lè jẹ́ kò rẹ́ jẹ́ kò ní kírun kò sì ní gbàwó ìgbà ó wá ní ẹ̀jẹ̀ yìí yóò lè ọdé fáfihàn pé ah, a nìfàtí ìjọba bá pọ́sùn méjì kéèyàn máa kírun lọ ṣùgbọ́n ètò lékè tí ẹ̀rí fẹ́ báàkì ó ní 40 days ẹ̀tọ́ bí mọ́tẹ́jẹ̀ dún ní 15 days yóò mọ̀ ó ti kó ní 45 ní 20 ó ti kó ní ṣùgbọ́n tó bá kàákàákà ó fi pé 40 days ẹ̀ 40 days tẹ́lómi ẹ̀ẹ́ kí náà ẹ̀ mọ́

àmì àmọ́ ti gbọ́ yé pé òun ní kírun fún fọ́tí dèjì tán sọ ní pé tí ò bá dá ní o tó bá ti dá ní jọ márùn jọ mẹ́rin jọ mẹ́wàá ọ̀bẹ̀rẹ̀ ẹ̀rù ni o in fact káyípẹ́ ni tó lè gba àwẹ̀ ni ẹ̀fẹ́ kò yìí ti bẹ̀rẹ̀ sílẹ̀ bí wọn wọn káyípẹ́ ni tó lè gba ti ara rẹ̀ tí ò bá wá dá tó bá ti fi forty days ẹ̀yìn ìgbà yẹn ẹ́ àní kàkùnmọ́. náà mo ṣe àlàkà ọmọ ẹlẹ́ni tó bí méjì àbí ó wá bímọ àkọ́kọ́ nírú alẹ́ àná ìkejì ó jáde ó jáde ó jáde jẹ́lẹ̀ bóyá tẹ́ ẹ̀fẹ́ ti padà jáde àbí ó tẹ́ padà bí nọ́mà ní tó bí méjì tẹ́ pé ní ó fẹ́ tó láàrin méjèèjì nígbà sí ó ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ nípa nígbà tó bí tà ni àbí ẹ̀kejì a ní because tàbí ẹka bọ́ two days tọ́yẹ́ péjọ́ kejì síra wọn ló bí ẹjọ́ ọdún pé méjì nìyẹn a ní tàbí bẹ̀rẹ̀ sí kàfún náà nígbà tó kọ́ bí àkọ́kọ́ yẹn tó jẹ́ ti ti ẹ̀kejì náà eléyìí òun ni ìdájọ́ tó dé wọ́n wá ní ẹni tó bá bí mọ́ tí ò rẹ̀ jẹ́ mọ́ ti sọ ní ìsíwájú ìbá àpá sọ náà ni pé yóò wẹ̀ yóò sì mọ́ kírun láti gbà ọ́nà náà àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ agbàdà mọ́ sọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹmọ tí nǹkan bá dúró tí ò tọ́pù ó ti dàwọ́ ọ̀dá nìyẹn ni wọ́n wá kò dámọ́ a ní kí ni ẹ̀jẹ̀ eléyìí a ní ẹ̀jẹ̀ yíwà pé àwọn iṣan kan lára ló pọ̀pù ẹ̀jẹ̀ jáde ẹ̀bọ́rí iṣan ni ẹ̀jẹ̀ wà ẹ̀jẹ̀ ò bá dúró wọn lẹ́gbà tó fẹ́ mú wá tí wọ́n sọ pé ń jáde láti àpò bí obìnrin ó mẹ́ kó ti yàtọ̀ sí ti ẹ̀jẹ̀ haidọ̀ ẹni ṣàkan ń kọ́ kó àìjẹ̀ jáde lára yẹn tí ò tẹ́jọ́ wà dúró òdúró ó ń jáde lọ bẹ́ẹ̀ irú ilé là ń pè ní dámúlì ìsìhábọ̀ ilé wa lè dàmú obìnrin àìmọ̀ obìnrin tẹ́ pé tí ń ṣẹlẹ̀ sí ni tí ti ń kàkún haidọ̀ tó ń bá ti ṣẹlẹ̀ tí ìbá ti ṣe haidọ̀ àti nefas a ní kàkún wípé ní ìṣe nǹkan oṣù èyí ti ṣe ìyẹ̀bímọ́ ayẹ́kẹ́ gbogbo àwọn ìwọ̀ ẹ̀sì tó yẹ kó máa ṣe yóò máa ṣe lọ sápẹ̀lú dámù ìsẹ̀ àbọ̀ kọ̀díyàn láti máa sin lọ́n ọ̀dọ́ kọ́kọ́ rẹ̀ mọ́ súnmọ́ kọ̀kọ́dí láti máa gba àwẹ̀ gẹ́gbẹ́ tó wá ní hadith kàtí alimọ́ Bukhari àti Muslim fẹ́gbà wa a ní arábìnrin kàtí jẹ́ Fatima bintu Abi Hubaysh radiyallahu ta'ala anha ó wá bá nábi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá bá nábi pé ya rasulallah ilé oníṣẹ́ ọlọ́run ní mùrátún àtàhádù èmi o haidọ̀ ma ń ṣẹlẹ̀ lára mi àfà ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ma ń ṣẹlẹ̀ fàlá àtùhùrù ọ̀pọ̀lọpọ̀ gbà ní ewà píọ̀ tẹ́jẹ̀ ìmọ̀ jáde lára mi ó wá bí àlẹ́gbẹ́ afà àdá òsọ̀lá ìbéèrè tó torí ẹ̀yìn fún òsọ̀lẹ́ ẹ̀kẹ́ pàwọn obìnrin láyé ànábì wọ́n ti jù dùkọ́ sọ́mọ̀ pé nǹkan tó ní ṣe pẹ̀lú àlùkì àmà àwọn lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ní àwọn ti jù ẹlẹ́nu alẹ́dẹ́ ta gbangba kó mọ sọ̀rọ̀ bí ata tí ó ti yé obìnrin bẹ́ẹ̀ wọ́n ti tó ti ṣe láǹfààní àìdá fún àgbà ọ̀rọ̀ ẹ̀sìn báyìí mú nídìí o lè mọ̀lẹ́ sọ tàbá wà ń rò pé ìṣètọ́ ní dààmú wa nìyẹn ò kákìí sí tẹ́kọ̀ọ́ ilẹ̀ ká yóò ní ká mọ ẹbí jù ibi tẹ́ káti dákẹ̀ẹ́nu yóò ní ká mọ́ ṣe bí apá ní ọ̀dá arábìnrin Fatima bintu Abi Ubaysh ó wá bá ní pé eré oníṣẹ́ ọlọ́m haidọ̀ máa ń ṣẹlẹ̀ ìṣẹ̀hádọ̀ máa ń ṣẹlẹ̀ ìjàwó ọ̀dá máa ń ṣẹlẹ̀ lára ní ọ̀pọ̀lọpọ̀ bá ní etíọ̀ títọ́ wá kẹ̀gẹ̀gẹ̀ tó bẹ̀rọ̀ béèrè gẹ̀gẹ̀ kó ṣe torí bẹ́jẹ̀ yẹ torí ọ̀rọ̀ ẹ̀sìn ẹni pé afa sọ́lá ń sọ fún pé ní láà rárá ìnáma yíya ẹ̀ ìnáma záàlùkà ilẹ̀ rárá nǹkan kan tí ìṣẹ̀kan gbé jáde lára rẹ̀ wà lè tàbí haìdè òun ẹ̀ṣẹ̀ nǹkan oṣù o fáìbà akọpa láti haìdọ́tùk nígbàtí haìdọ̀ rẹ̀ bá dé tí nǹkan oṣù rẹ̀ bá dé fádà ìsọ́lá ìgbà ìnupọ̀ mọ́kìrùn nǹkan oṣù ló ní kí ẹmọ́ kìí mẹ́tọ́ ọlọ́rin ìwọ̀n ẹ̀ṣẹ̀ nǹkan oṣù wáyé bá adébàrọ̀ tí fásitìlẹ̀ ankadam fọ orí pa ẹ̀jẹ̀ yẹn fò lára ẹ̀ tó mọ̀ sọ́lì ọmọkírun ìyẹn pé wọ́n pẹ́ haidọ̀ ní wẹ̀ báyìdọ̀ bá lọ ọmọkírun mẹ́lẹ̀ yìí tí ẹ̀ òun ṣe haidọ̀ ìyẹn ló tó fi wà ní ọ̀rọ̀ mẹ́ta náà lọ pé ní tó mọ̀ tàwátọ̀ yìí lè kó lè sọ́lá tó wẹ́ ní tiẹ̀ gbogbo orun kọ̀ọ̀kan ló máa ṣàlùwàlá gbogbo orun kọ̀ọ̀kan ló máa ṣàlùwàlá hátà yẹ̀gí abáàlìkàlùwàkì pẹ̀tàtù kò bá ti dé báyìí ọlọ́ ṣàlùwàlá àìpẹ́ ẹni tí bá ń ṣe nǹkan ìṣẹ̀ àádọ́ ẹ̀jẹ̀ tí ò dúró yẹn àwọn ọmọ akírun ṣùgbọ́n orílọ́gbọ́n mọ̀sàlọ́wàlá lẹ́wàlá lánàá tí ìjà gbogbo olú tó bá wọn kírun mọ̀sàlọ́lá torí pé láàrin inú kan sí kan ẹ̀jẹ̀ tó jáde láàrẹ̀ yóò lọ kílínà rẹ̀ yóò sì ṣàlọ́ kò ní ìgbé yóò lọ́wọ́ ilé là ń pè ní istihadọ náà àfáwà ní kí ní ìyàtọ̀ láàrin méjèèjì kí la lè fi dáhùn mọ̀ àkọ́kọ́ anidámùl haidu aswad ẹ̀jẹ̀ haidu ma ń dúdú dámùl istihadọ ahmaru ẹ̀jẹ̀ istihadọ ma ń píọ̀ ó ma pa jẹmọ́ ẹ̀sùn wà nílá èwo ní méjèèjì ẹ̀jẹ̀ haidọ̀ ọmọ dúdú ẹ̀jẹ̀ ìsẹ̀ àdọmọ pupa ẹ̀wọ́ ló láàfíà haidọ̀ tó ń pé normal lòun ìsẹ̀ àdọ̀ yẹn ìkẹ́kẹ́ wọ́rí yẹn ni ló jẹ́ christian change pọ̀tẹ́lẹ̀ nígbà òkà eléyìí ní owó mọ́ dáadáa oorun olóra òun gẹ́gẹ́ lómìnì pààrẹ̀ kan ṣe yẹn ẹ̀jẹ̀ haidọ̀ òun lórí àlàáfíà ṣàkíyí wà dáàmù lè ṣe bọ́sí tún differentiate ọ̀nà kejì rí ẹ̀jẹ̀ haidọ̀ òun máa ń tíkì díẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ istihadọ̀ ẹ̀jẹ̀ àwọ̀dá yẹn òun máa láìsì gan ẹlẹ́ẹ̀kẹta dáàmùn haid nátínú rọ́hìhà òun máa ń rùn wà dáàmùn istihadọ̀ bí rẹ́rùn múntàn òun èrùn tiẹ̀ kùn irun ẹlẹ́ẹ̀kẹrin damul haid láyàtà jamus ẹ̀jẹ̀ haidọ̀ èdì kò ní dì tí ẹ̀ yóò mọ̀ sànẹ́ kò ní dì bẹ́jẹ̀ tí ma ń dìyẹn wà damul ìsìhádọ́ sí yàtà jamus ẹ̀jẹ̀ ìsìhádọ́ ọ̀hún ma ń dì tí ẹ̀ lórí ẹ̀jẹ̀ yìí àwọn alẹ́jẹ́ àwọ́ ọ̀dá àwọn obìnrin situation mẹ́ta nẹ́mọ̀ wà lórí ẹ̀. wọ́n ní mò lè ẹ̀fẹ́ fẹ́ mọ́ pé ẹ̀jẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ní àwọ́ ọ̀dá alákọ̀ọ́kọ́ o ní pé ní kéyàn ní àti ma fi ń ṣe haidọ̀ ìgbà tó wọ́n fi ṣe yìí ó kọ́ mọ̀ ní o eléyìí náà tó máa ń dá àwọn obìnrin bí láàmú nínú ìjọ ìṣẹ́ lágbèjú ẹ̀dẹ̀ tó ẹkọ́ kọ́mọ̀ kó sáà ìjọ mẹ́fà jọ márùn-ún tó bá dánjọ mẹ́ta gbà ní ó lè mọ́ kírun ní kò sí pé wà tẹ́ni kó jọ ní agreement pé jọ́kà lọ́mí ṣe àìdọ̀ àìmọye bẹ́rẹ̀ tí yẹ ti gbà lọ́dọ̀ àwọn obìnrin ìgbà mo sáà ìjọ fún jọ mẹ́ta wà lẹ́jẹ̀ mẹ́tẹ́ tó à tó bá ti rí mọ́ kò sí sáńtẹ̀ bùkẹ́tọ́ lọ péjọ márùn-ún àfi ṣe tẹ́lẹ̀ ó kàn lè wọ́pọ̀ lọ́dọ̀ ẹ̀ pé lọ́pọ̀lọpọ̀ ó mọ jẹ́jọ márùn-ún kò mí ní pé permanently bí ó ṣe rí nìyẹn ọjọ́ tó bá rájọ́ mẹ́ta gbàmí ẹlòmí yóò bá tún fi ìrọlẹ́ ìfàwẹ́lẹ̀ tó ní ìjọ idol ò sí pé wátálẹ́jọ́ lágbímẹ́ǹtì pé ìjọ kẹlọ́ fi ṣe bọ̀ tó ẹ́ pé ó jíjọ tó wọ́pọ̀ tí yẹn sábà máa ń ṣe bóyájọ́ márùn bóyájọ́ mẹ́fà lẹ̀jẹ́ bá ń lọ jọ méje jọ mẹ́jọ jọ mẹ́sàn jọ mẹ́wàá ni ò bá dúró mọ́ nínú ọ̀nà bí ẹ̀ tó kọ́ mọ́ fí mọ́ ah, ìlú ká yóò tí ó yàtọ̀ bákan náà alẹ́lẹ́kẹ̀ẹ́jì tẹ́lẹ̀ tó fi lè mọ́ oníkẹ́yàn ní ability láti lè differentiate ilé ìtúnṣe jọmọ́ mẹ́rin bá ti lẹ́jẹ̀ àìdọ̀ká ẹ̀jẹ̀ àìdọ̀ bí ti mọ̀ rí rẹ̀ ọdún karùn-ún kẹfà tẹ́lẹ̀ ṣe àìdọ̀ gbọ̀nà ilé ìdìbò rí yàtọ̀ yóò jẹ́ mọ̀ fúrapá ó rẹ̀ pé ṣe àádọ̀ ló ṣẹlẹ̀ sí so torí kèé ṣe tẹ́yọ́ ti kọ́kọ́ fílẹ̀ lọ tó múmìnì tó bá tún jí fẹ́ ṣe tí lọ́dí mọ́ fúra wọ́n pọ̀ tèrè fúra tá eléyìí o gẹ́bí àlàyé tàgbọ́ o tàkà o tàgbọ́ wà sí o eléyìí ìtì àtọ̀bẹ̀tẹ̀ ní máa rí lójọ èyàn tètè ni náà gẹ́gẹ́ bá ṣe wá sọ lẹ́ẹ̀kẹ́ pé ẹlẹ́ẹ̀kejì pé ní ẹni tó bá lè differentiate àwọn àmì tá a sọ yìí náà ni àárò ẹ̀jẹ̀ yìí ó rùn ó tún pupa yàtọ̀ ó láìsí lọ́wọ́ bákan náà ó ń bì èyàn ti mọ̀ fọ́ra pé ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ èsì ààbọ̀ ni mọ́ nígbà kẹ́dẹ́kẹ́ bẹ̀rẹ̀ náà nìkan tọmọ dùn wọn wọn ní pàápàá ní lọ́gbọ́n jẹ́ pé tí ó ti ṣe àìdọ̀rí kò mọ kò mọ kò ṣe rí kò lè differentiate ẹlẹ́kẹ̀jì ní pé kò mọ kò níjọ́ kan tó ti wà yúùtì mọ́ bóyá kọ́kọ́ tó kọ rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá dúró mọ́ ni ó ti ṣe ẹlẹ́kẹ̀ẹ́ta ni ẹni tó wáyé pé ẹni yóò tẹ ìfura pé nígbà tí ò dídó mọ́ èsì àdọ̀ ilé oúnjẹ ẹlẹ́ẹ̀kejì olè tó lè dífẹ́ṣíẹ́tì tó bá ti ká ẹ̀jẹ̀ ti yàtọ̀ àjẹ́ ti àdọ̀ lè nù dé ṣe kí sẹ́jẹ̀ nǹkan oṣù mọ́ ẹlẹ́ẹ̀kẹta òun ṣe tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ kan sáà ń lọ náà ni wọ́n ní irú eléyìí àwọn tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa fi ṣe háìdọ̀ mẹ́tí wá bèèrè lọ ànẹ́bí ẹ̀rí pé ìta àtọ́tí Fatima tó bìtọ̀ fún bẹ́ṣì yẹn ó jẹ́ bí ẹni tó ń lè ti bẹ́ṣíìtì lálùkẹ́ tó bá ti rí báyìí ẹ̀sì hádọ̀ irú ẹlẹ́kẹta ìsánẹ́bí sọ fẹ́ tó wá bèèrè ìbẹ̀tì ẹ̀ lọ́wọ́ ẹni pé ìtọ́pọ̀lọpọ̀ obìnrin mọ́ fi ń ṣe háìdọ̀lì yóò wá kà kílẹ̀ yóò ká ẹnjọ́ méjì àbíjọ́ mẹ́fà lọ́wọ́ mọ́ ń tó láàrí nínú ayé ànẹ́bí ẹni tó ṣe jẹ fún 8 years ẹ̀ẹ́sì à sẹ́kọ̀ọ́ aníkìrù fún 8 years pátí wọ́n bá níbi fún ẹni bẹ́ẹ̀ ni pé jọ méje àbí jọ mẹ́fà yẹn náà ló pọ̀ jù fọ́wọ́ obìnrin lọ́ọ̀mọ̀ fi fi rún lẹ̀ lóṣù káìpẹ́nú àwẹ̀ ni ọmọ so eléyìí nínú àwọn òfin ẹ̀kọ́ ẹ̀ká pẹ̀lú ẹmọ̀ pé ọ̀rọ̀ tó sì lágbára tó sọ̀rọ̀ wọn sọ jáde ẹlòmí ti dé mara bẹ́ẹ̀ tí sí lóhun ṣe lọ so káàkiri sí àwọn nǹkan ọmọ yìí náà mo lérò pé àwọn àrùn ẹ̀jẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ìmọ̀ ń jáde lára òbí àti máa bí nínú alákọ̀ọ́kọ́ àìdí kí ni túnmọ̀ rẹ̀ yorùbá ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì anifas ó ní ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ ìbímọ ẹlẹ́ẹ̀kẹta ẹsẹ̀ ààbọ̀ ó ní ẹ̀jẹ̀ àwọ̀ àwọ̀ ọ̀dá awálẹ́jẹ̀ ẹsẹ̀ ààbọ̀ ẹ̀jẹ̀ alhaid àwọn obìnrin ìran afọ̀ ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá àwọn obìnrin ìran wọn pẹ́ sí mẹ́ta alákọ̀ọ́kọ́ lẹ́ni tó lè differentiate láàrin haido àti nifas àbí tó bá tẹ́lẹ̀ pé ń yàtọ̀ yóò ti tẹ̀ṣe tó yẹ tó ṣe yóò mọ̀ ìṣèwádà rẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì ẹni tó ní àwọn àsìkò kan bí àwọn àsìkò tí wọ́n fi ń ṣe tẹ́lẹ̀ tó bá rí pé ń lé ń lé ń lé ìjọba ẹ̀sì àdùn ẹlẹ́ẹ̀kẹta lẹ́ni tó yẹ pé ní kò mọ àmì kankan kò sì nígbà kan pàtó kí lóun ó ṣe nínú oṣù kan yóò mọ̀ ẹyọ jọ mẹ́fà bí jọ méje kó ló ń fi ṣe àìdọ̀ kí ni wọ́n fi yókù sí ẹran fi jọ sí alhamdulillah náà àwọn bẹ̀rẹ̀ sí àwọn ìdájọ́ tí ó wà púpọ̀ kan báyìí obìnrin tí ń ṣe àìdọ̀ ọkọ rẹ̀ ò lè kọ́ alhamdulillah ọ̀rẹ́ fi fi nǹkan bí dánlẹ́kọ̀ọ́ àtẹ́yìn obìnrin tí ń ṣe haizọ̀ láti tí ń ṣe haizọ̀ yẹn ọkọ rí ò lè kọ́ tó bá kọ́ ń gbà ń yẹn lápẹ̀ ní àtọ̀lá kò lè bí ní í àwọn àfáà ní sáwọn akàkútọ̀lá àkàbà ní ká ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àwọn ìrìn àákà ṣùgbọ́n tó kíkà yẹn ọ̀nà bídíà ló gbà ọ̀nà tí ó dá òun náà ni ó fi kọ ìyàwó yẹn bákan ẹni tí ń ṣe haidọ̀ lọ́wọ́ kò ní kírun àbẹ́tí ń ṣe nǹkan nifas wípé inú mẹ́tẹ̀ta haidọ̀ lọ́wọ́ máa ń wọ́pọ̀ fáwọn obìnrin ọ̀rọ̀ haidọ̀ pọ̀ jù kò ní kò ní gbáwẹ̀ ẹni ṣe ní ó sọ ń jọ kan fáwọn obìnrin pé mo rẹ̀ ń tẹ́sí rẹ̀ ò pé bí ti yí àwọn mìíràn pé nítorí kí ni ẹni wọ́n ti wá pé anẹ́bì ni àá tẹ́ tẹ́ẹ̀bá ń pàbá ń gbáwẹ̀ tẹ́ẹ̀bá ń ṣe tẹ́ẹ̀bá ń gbà bẹ́ẹ̀ máa kírun ní àìkí anẹ́bì ni tí mo ni kò ni pé ẹ̀sìn yẹn àánú wọn ní ti tawaf ẹni tó bá ń ṣe hajj àbí umra ìyẹn nígbà tí a níwà sọ́lám tí yóò lọ ṣe ajá tó wàdá hajj bá nàbì sílẹ̀ yàwá Aisha rọ̀díàlá tààlà àníhà tí wọ́n ń ṣe hajj lásìkò yẹn lọ tọ̀wáfù wọn tọ̀wáfù ní káàrọ̀ kí ní káàlé olówá lọ lára ẹni tó bá ń ṣe hajj àbí umra kò ní ṣe bákanáà àmọ́síálà tó wá ní ìyàn nínú ọgbé tó lẹ́ka al-Qur'an àbíkò lẹ́ka àfáfà ìmọ̀ra wọn lọ ọ̀pọ̀lọpọ̀ gbà pé ẹni tí ó bá gbé dání ó lẹ́ka mọ́síálà méjì ni kíkà àti gbígbé dání kíkà àti gbígbé dání aláàtọ́ ní ẹ sọ pé ní àkó lẹ́ka àbí tó bá pé ẹni tí ó jẹ́ mọ̀ alímọ̀ tí kọ́yàn àbónà tí ń ha kó mọ̀ bá gbàgbé àbídẹ́ pé tó fẹ́ máa kàná àwọn àfikáàrù rẹ̀ tí wọ́n ṣe tó wà nù alìkọ̀rán wallahu a'lam ààbì kíkà rẹ̀ ó súnmọ́ kọ́ lè ká náà kọwọ́ masjid ìyàn wà lórí ìyẹn náà ọ̀pọ̀lọpọ̀ gbà púpọ̀ lè wọ́ látara àwọn ẹ̀rí tí ó wá àmì ìlọ pé ara ó lè wọ́ lápájọ́ tó bá láwọn bùkátà kan nítorí bá nẹ́bí àwọn sọ́lọ́lá sallallahu alaihi wa sallam an ti yawa aisha kama mun kan bi elin mashalashi yawa aisha ni inni haid ta an shi haid olowo anabi ni laysa haidotika bi yadik awo ko lo bi shi haid olowo ka fo mu kini na àwọn tan ko le wona agba pe wa kan yo kan lo jáde le wa àwọn tọ́lọ́ lè wọ́n ní ìsìnkú láti wọ́n náà lẹ́wọ́ lọ fún nǹkan ọ̀rẹ́ táwọn ó sọ ni pé tí ò bá sí bùkátà pàtó mẹ́yàn wá kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ àbí nǹkan oko sá fún ìyẹn tó wà bẹ̀ fún mọ́ wọ̀ náà ìyí táwà dúró sí mọ́sálásí kánrin àlẹ́ ìtìkáf tó lè ṣe ìtọ́rẹ̀ rẹ̀ lè pé kò lè ṣe torí pé ìyẹn yóò mọ wà ń bẹ̀ lọ́gbẹ̀ẹ́ ìgbà nìyẹn ló fà tó bẹ̀rẹ̀ máa ń ṣe àlè lọ́wọ́ tó bá ṣe ní àìsàn rẹ̀ ibi tó ṣe dé wọn gbà àìpáwé di twenty four lórí ìka kan ló gbà tó bá di ibi twenty seven àbí àbí twenty eight tí ìka bá tó tó lè padà sí ibi tó ṣe dé ìka padà ṣùgbọ́n obìnrin mi ó lágídí pé a ah, mo wá jáde ibi tí mo ti dágbére ní nílé tó tí ò bá múra ládàá díẹ̀ tó gbà tó ṣe ó lè pé tọ́lọ̀ bá fún alẹ́ skills yìí tá níbi sọlẹ̀ ẹ̀kẹ́ yẹn sì ń gbà tó ní ànábì ní ọbẹ̀ ìgbà ọ̀rẹ́ tẹ́sì rẹ̀ kú ó ní pé ẹ̀sìn rẹ̀ pé pé ángíráṣẹ̀ lànàbì sọ yẹ pé tọ́lọ̀ ń fún alẹ́ skills ń bẹ̀ ní ẹni yóò jẹ́ bí àníyàn tó fẹ́ parí gbogbo ẹ̀ tó wà ti ṣe nǹkan oṣù ṣé gbogbo èèyàn wá ń jẹun èmi wà á máa jẹun sán àwọn sì máa gbàwẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ tó bá ti rọ agídí wòye tó gbà tẹ́lẹ̀ gan àfàìmọ̀ kí kó mọ̀ balada rẹ̀ jẹ́ tó ọ̀rọ̀ ẹ̀sẹ̀ lélẹ̀ náà bákan náà haidọ̀ yìí òfin tó tún dé a máa fi ń ka ìdà tó ọkọ bá kọ ìyàwó lẹ̀ tán ni yóò ṣe ìdà ẹ pé inú ìdà ẹni tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ fáwọn èèyàn yóò lóṣù mẹ́ta oṣooṣù bá máa ń sọ yẹn ní tẹ́kì mọ́ máa ń rẹ̀ àjọ́jẹ́lò kí àtúbá ti lóṣù mẹ́ta yìí tó kọ́ nílẹ̀ ní áìdọ̀ mẹ́ta tẹ́ yóò bá tẹ áìdọ̀ mọ́ ìtàbí mọ̀ pé nígbàtọ́kọ́ bá kọ́kọ́ tó kù lábẹ́ ọkọ̀ yẹn tí ó ṣe áìdọ̀ mọ́ kí láà fi ó fìrì láti mọ̀ ẹni tí ó bá ṣe haidọ̀ mọ́ tí ó bá ṣe nǹkan oṣù mọ́ ìyẹn láàmọ́ ni yóò ṣe oṣù mẹ́ta bákan inú tó yẹ ká tó mọ̀ ni pé tí ẹ bá ń ṣe haidọ̀ tí haidọ̀ rẹ̀ bá bẹ̀rẹ̀ lásìkò táwà yìí agbòkan lọ lùwàrí ṣáìdọ̀ rẹ̀ bá bẹ̀rẹ̀ lásìkò táwà yìí ṣáìdọ̀ rẹ̀ bá tán èrú wo ní ó dá padà ẹ́ kẹ́lẹ̀ èyàn ṣe àìdọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ lágbòkan ọjọ́ tí àìdọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ní tó wà ń báyìí ọjọ́ tí àìdọ̀ rẹ̀ bá tán èrú ó dá padà ìrùn àbí èyàn ti haido haido rẹ bẹ̀rẹ̀ lágo mẹ́ta ọ̀sán mẹ́rin tún kàtẹ̀ lágo mẹ́ta atìlẹ́sì rẹ̀ pé mi 420 something àbí ago mẹ́rin ni haido yẹn bẹ̀rẹ̀ kọ̀wátì kí zúrì ọjọ́ tí haido rẹ bá tán ìrún oní òdà padà tẹ̀sẹ̀rẹ̀ tó yẹ kàn pé mọ́sílẹ̀ àwọn mọ́sílẹ̀ tó wọnú kò ní dànù kẹ́kẹ́ padà kò ní dégíní kò ní dànù kẹ́kẹ́ padà nítorí kí ni òfin dànù padà torí pé lásìkò oorun yẹn náà lọ́nà ti fúnlẹ̀ 6 ẹ ẹyẹ. irun tó rí tó wà nílẹ̀ yẹn àsìkò orun yẹn náà ló ti ní excuse àtúnbí pé ni ẹ wá sùn àbí gẹ́gẹ́ ṣe àbúgbàgbé àbí irun yẹn tó wá lọ ẹ̀hẹ́n tó tó wá rántí ṣùgbọ́n kọ́yẹ́ pé irun yẹn lọ àti fún yẹn náà ló ní ọjọ́ ni hailo rẹ̀ tán lóòjọ́ tó tán yóò dárùn tó dìjọ yẹn padà torí pé lè ti lọ lásìkò irun yẹn àbí àsìkò asùlì àbásìkò ni hailo rẹ̀ tán bí abẹ́ márùn-ún ago mẹ́fà tí mọ́ dúró tí tó wọ́n ní àsìkò asùlì yẹn yóò yẹn padà ẹ̀ntáìdọ̀ rẹ̀ bá tán lágó márùn-ún yóò wá dá zúrì àti áfìlì padà yóò ti já wọn bẹ́ẹ̀ ni wọ́n ń pè àti ìṣá ó dà mọ́tí àlàkẹ́ ó tún àtàn àbá ń sọ pé ti ṣá ìgan ẹgbẹ́ tí ó bá lọ tí àìdọ̀ rẹ̀ bá tán lóru ẹni yóò ó kàn lè bẹ̀rẹ̀ bó ṣe wù ẹ́ torí pé tó fún ẹlẹ́sìtì náà ni ó tù ẹlẹ̀ ọjọ́ bá ní ọ̀kírùn mọ́ èbí ọlọ́run ní káìdọ̀ wá tọ́ọ̀fí kí mọ́ ó náà ní ó gbogbo yá túnmọ̀ kí báyìí ẹ̀rì ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa tí irú tó bá ti tán tí irú tó bá lásìkò rẹ̀ sáìdọ̀ rẹ̀ bá tán irú yẹn ọ̀ràn yẹn ni káìsẹ̀rù tó ṣe kànkọ̀ ní mọ́ ìtò wà wájú rẹ̀ ọkàn kọ̀wé tó wà wájú rẹ̀ gẹ́rẹ́ tí àìdọ̀ yẹn bá tán lásìkò sí lágbàjú rẹ̀ kò sí nǹkan tí ó kìtọ́ lásìkò súbú yìí ti lọ àbí tí àìdọ̀ yẹn bá tán lágo méjì irun sórí nìkan ló wá ń ta tó bá tán lágo sáré kákìsì torí pé ìbáàdà wa ó lọ mọ́ àwọn nǹkan wọ̀nyí so a gbọ́dọ̀ agbọ́dọ̀ mọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó fẹ́ sin lọ́wọ́ bá tí ọlọ́wọ́ bá sọ́nà